ìkòkò tí a fi òkúta ṣe omi mẹ́fà ni a sì gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ìṣe ìwẹ̀nù àwọn júù ọ̀kọ̀ọ̀kan wọn gbà tó ìwọ̀n ládùúgbò méjì tàbí mẹ́ta